ni wọ́n ti ń sẹ́ndì fídíò kan sí mi mo ti sọ pé lórí ọ̀rọ̀ Adédoyin mo ti sọ pé màá fi gígùn màá wá ọ̀rọ̀ míì sọ torí pé ọjọ́ náà ti ń bora but ọ̀rọ̀ tún gorí ọ̀rọ̀ ni lórí ọ̀rọ̀ ọmọkùnrin náà bá a bá foṣù kan sọ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ kéèsì tá a wá fodindi ọdún méjì ṣe bá a bá foṣù kan sọ nípa ẹ̀ mi rò pé ó pọ̀ jù wọ́n sẹ̀ndí fídíò kan sí mi ní àná mo rí fídíò yẹn mo rí táìtù yẹn mo rò pé kò need àfi bí wọ́n tún ṣe sẹ̀ndí ẹ̀ tẹ́ẹ̀mẹ́rin lé ní again táwọn fans mi tún sẹ̀ndí ẹ̀ sí mi kódà ìkan tiẹ̀ dídì sọ tẹkuntẹkun ẹ mọ sáyìn pé èèyàn ń ké tí wọ́n máa ń ṣe yẹn ìyẹn gan ló wá bà mí lẹ́rù yẹn ló mú mi ló prompt mi pé I must come out and talk and discuss it Better. kí ẹ̀yin tí ẹ̀ ń ro nǹkan míì lé lórí kẹ́ má jẹ́ kí yẹn mú fún yín èyí tí mo rí tí mo dẹ̀ gbọ́ lórí ọ̀rọ̀ fídíò tí wúmà yẹn ṣe mo wo fídíò kan lónìí níbi tí wúmà kan lọ́ọ̀yà ni mi ìrántí orúkọ ẹ̀ tí bá tiẹ̀ rántí gan mi ò ní dárúkọ ẹ̀ but mi ò rántí sincerely woman yẹn lọ́ọ̀yà ni òun náà jẹ́ blogger torí mo rí i pé bíi ninety something thousand follow ẹ̀ definitely she's a she's a blogger big time gan ó wọ aṣọ lọ́ọ̀yà ni mo fi mọ̀ pé she's a she's a legal practitioner and àwọn nǹkan tí woman yẹn sọ professionally òdodo ni gbogbo nǹkan tó sọ nínú fídíò yẹn lórí pé n tó máa ṣẹlẹ̀ sí Adédoyin lórí bí wọn ṣe ní tí ìpa Adédoyin táìtù tó fún gan pàápàá ó wà skẹrin ìgbà tí mo wá farabalẹ̀ tí mo wo fídíò wúmà yìí ni mo tó wá mọ̀ pé ọ ṣé nǹkan tó ń sọ ohun tó torí ẹ̀ kì í ṣe big deal ẹ̀yin tí ẹ̀ ń ro nǹkan míì lórí fídíò tí wúmà yẹn ṣe mo fọlọ́n búra pé kì í ṣe big deal everything the woman said was professional nǹkan tó ń sọ um, being our own profession ló ṣe ń sọ àwọn nǹkan tó ń sọ yẹn eh, ní legal term ní legal way bó ṣe máa rí gan ló ṣe sọ yẹn àkọ́kọ́ nǹkan tóbìnrin yẹn sọ ni pé kódà táìtù tó fún fídíò ẹ̀ ni pé láíláí wọn lè padé doyin nítorí ikú Timothy táìtù tó fún nìyẹn lèmi túmọ̀ ẹ̀ sí ní Yorùbá Yorùbá kọ́ ló fi kọ táìtù yẹn so àwọn èèyàn ọ̀rọ̀ yẹn ó ba àwọn èèyàn lẹ́rù gan kódà mo rí tẹ́nìkan sẹ́ǹdì ẹ̀ tó fi sáyẹn ẹkún tó fi sí ìgbà tèmi rí mo wò ó àṣẹ tó ní little knowledge nípa uh, our legal system in Nigeria ó jẹ́ kí n understand better nǹkan tóbìnrin yẹn ń sọ ó kàn yẹ pé my take nínú nǹkan nínú fídíò ẹ̀ tó ṣe ni pé. she was so excited saying it eh, mi lè ní kó máa sunkún náà anyway but notwithstanding ìka èèyàn ìka èèyàn nínú ẹ̀ máa dùn sí wípé Timothy kú and àwọn tó ń jẹ lábẹ́ Adédoyin tàbáwọn tí wọ́n ti bribe tán ti fún lówó ni mo believe pé ó máa gbèjà Adédoyin àbí nínú ẹ̀ máa dùn sí wípé kí wọ́n tú Adédoyin lẹ̀ kó máa lọ láyọ̀ àtàlàfíà ṣàgbọ́dọ̀ kọ́kọ́ rẹ́gísítà yẹn sórí ẹ̀mí wa wípé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà àwọn kìrìsìtẹ́nì wọ́n ní bíbélì sọ pé ẹni tí ó bá fi idà pààyàn idà náà ni wọ́n fi pa padà ifun Quran gan acknowledge ẹ tó bá pààyàn òfin ṣẹ̀ríà gan sọ pé kán pa padà ní tó confam tẹ́dẹ̀rẹ́ lẹ́rìí òun ló pa now màmá tó dájọ́ kú fún Timothy fún Adédoyin she is a professional that woman has been in that job for decades even gan ó ti wọ retirement uh, stage ó ti fẹ́ retire I am too sure mama will retire this year ó wá lè jẹ́ late this year now n tóbìnrin yẹn sọ yẹn mo tó tún sọ pé gbogbo n tó sọ gba analysis to give yẹn kò sí rọ́ńbẹ̀ mo gbọ́ gbogbo ẹ̀ pátápátá bọ̀ṣẹ́ wá rẹ̀yìn tí ó ń bà nú jẹ́ ẹ̀yìn tẹ̀ ń bẹ̀rù ẹ̀ me I was in a prison system that woman isn't in prison system legal practitioner lobìnrin yẹn kò mọ tó ń ṣẹlẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n èmi mọ tó ń ṣẹlẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n me i will now speak as a former warder fún àwa tẹ́rù ń bà àtàwa tó ti ń palẹ́kún pé ṣé tinubu wa ti ń dùn ṣé timothy máa kúgbé rárá timothy ò kúgbé the first thing ta kọ́kọ́ need o ní pronouncement by court of law wípé adédọ̀yìn jẹ̀bi and tó dẹ̀ mú death sentence dání ṣe rí yẹn lásán láì ṣe péjọba ẹ̀sìkútà Adédoyin ó ti pa Adédoyin lọ́tọ̀ mo kọ́ fẹ́ gbé wa padà sí ipò tádédoyin wà nílùú this was a man tó jẹ́ pé ó ń bá president former president ó ń bá wọn jẹun ni wọ́n mọ̀ dáadáa yes wọ́n mọ̀ Adédoyin dáadáa president tó gbéṣẹ́ yìí wọ́n mọ̀ dáadáa there was even a time tó lọ sí ọ̀dọ̀ kí ló orúkọ tó kúrò ṣíbàjò tí yẹn bọ̀ lọ́wọ́ tí picture yẹn wà káàkiri so ó mọ àwọn tó wà níjọba he was among he was i will use was because kò sí ní agbára ọlọ́run gbogbo ṣe jẹ tọ́lọ́run past tense lọ́rọ̀ tiẹ̀ yẹn He was among the movers and shakers in, uh, in Nigeria then Koto tó ní case and àwọn premise yẹn náà ló gbọ́kànlé lọ́kàn ẹ̀ fi balẹ̀ ló fi wò pé kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ sóhun lábẹ́ sánmọ̀ àfi tí kì bá ṣe Nàìjíríà yìí mo kọ́kọ́ fẹ́ kí gbogbo àwa tí nǹkan tóbìnrin yẹn sọ bà nínú jẹ́ mo kọ́kọ́ fẹ́ kí gbogbo wa lọ mọ̀ àmọ̀dájú wípé ṣé ẹ rí God's plan is different from man's plan ọlọ́run fúnra ara ẹ̀ ló mú adédọ̀yìn kì í ṣe èèyàn mo kọ́ fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn dájú woman yẹn ti sọ gbogbo legal terms gbogbo nǹkan tí gbogbo legal system sọ ó ti sọ n tó fi sọ ó ti sọ àbí èmi wá fẹ́ sọ̀rọ̀ sí gẹ́gẹ́ bí wọ́dà ṣe rí tí wọ́n bá dájọ́ kú fún yàn <laughs> onítọ̀hún àṣépè fún ọdún tí wọ́n bí sáyé kò sírú ìyà àtàpọ́nlé tó lè wà fún onítọ̀hún tó bá jọ ordinary ẹ̀wọ̀n ni wọ́n dá fún mí ní sàn kankan sí ní tóbìnrin yẹn sọ bọ́sẹ̀ ẹ̀rẹ́ tó bá dájọ́ òkú fún. ẹ̀yin tẹ́ wo fídíò mi tí mo ṣe ní last week dára fídíò tí mo ṣe ní last week mo sọ nínú ẹ̀ wípé ọgbà ẹ̀wọ̀n nínú ọgbà ẹ̀wọ̀n prison inside prison ó ní condemned cell jẹ́ ẹ̀wọ̀n àwọn tí wọ́n dájọ́ kú fún ẹ̀wọ̀n nínú ẹ̀wọ̀n ni ọlọ́run ò ní jẹ́ ká rí tí wọ́n bá dájọ́ kú fún president orílẹ̀-èdè ta ló tún mọ̀yàn nílùú kan tó president orílẹ̀-èdè ìlú yẹn kí wọ́n dájọ́ kú fún tó bá lọ́jọ́ méjì péré ní inú condemn cell á ṣe àdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ pé kọ́ ló ń pa òun èmi mo sọ fún yín bẹ́ẹ̀ I was once a prison officer èmi ti ti àìmọye condemned criminal mọ́lé tí mo ti fi kí sàpò rí for years so mo mọ nǹkan tó ju láti ìgbà tí wọ́n bá ti gbé Adédoyin dé condemn cell mo mọ nǹkan tó ju Adédoyin máa rí gbogbo ìrànlọ́wọ́ tó bá wù kí wọ́dà fẹ́ ṣe fún kì í ṣe condemn criminal náà máa ṣe fún tó bá jẹ́ ordinary cf cm ni tó jẹ́ pé convict prisoner ni tọkàn convicted for, for some years mo lè sọ pé ó máa gba preferential treatment inú ọgbà ẹ̀wọ̀n ṣe é rí condemned criminal kódà kó mú Adeleke the current governor rí kò sírú preferential treatment kankan tí wọ́n dà fẹ́ fún condemned criminal ẹ̀ńtàn dájọ́ ọkú fún pé kán lọ pa ìdí méjì rèé ṣé ẹ rí sẹ́ẹ̀lì tí wọ́n máa ti òun mọ́ sẹ́ẹ̀lì tó lófin ni sẹ́ẹ̀lì tí wọ́n máa tì mọ́ sẹ́ẹ̀lì tó ní òfin ni òfin àkọ́kọ́ ni pé just ordinary person ò lè lọ bẹ̀ wọ́dà nìkan ló láǹfààní síbẹ̀ kódà físìtì wọn tán bá wá físìtì wọn kì í ṣe tán bá físìtì ordinary ẹlẹ́wọ̀n pẹ́ bí ẹ̀ wá kì í ordinary ẹlẹ́wọ̀n eh, eh, ọ́fíìsì ọ́fíìsì chief warder wọ́n máa jọ kàn jókòó sí ìwọ̀n akànjọ máa sọ̀rọ̀ báwọn chief warder lè fi wọ́n lẹ̀ kó lọ dẹ̀ lè jókòó tí wọ́n wọ́n sọ tán máa sọ warder tó lọ mú wọn wá nìkan ló máa jókòó wọ́n á sọ tán máa sọ á máa lọ ṣùgbọ́n ṣe rí condemned criminal <laughs> condemn criminal pàápàá jùlọ. Pa, pa, ẹni tí kéèsì ẹ̀ wà well celebrated all over the world sáà bíi tadédoyin there is no preferential treatment o gbogbo ẹnu gbogbo ẹnu sẹ gbogbo ẹnu ni mo fi sọ èmi ti wà nù system yẹn rí woman yẹn ò sí nù system yẹn legal practitioner nìkan lòun mo lè fèsì ẹ̀ kí n sọ fún pé kò mọ tó ń ṣẹlẹ̀ sẹ́lẹ̀wọ̀n lọ́gbẹ̀wọ̀n wọ́dà ló lè sọ ohun tó ń ṣẹlẹ̀ sẹ́lẹ̀wọ̀n lọ́gbẹ̀wọ̀n tí gbogbo wọn bá rí preferential treatment iyì àtàpọ́nlé gẹ́gẹ́ bí ẹlẹ́wọ̀n condemn criminal ò lè rí ah, ẹ gbọ́ nínú òfin ẹni tó bá ti convict táwọn mọ́nì bá ti gbaṣẹ́ tó gbaṣẹ́ lọ́wọ́ night tí wọ́n ti ṣe end count tí wọ́n rí i pé gbogbo prisoner tí wọ́n kọ sínú ìwé àwọn tó convict gbogbo oyè wọn tó kọ sínú ìwé làwọn rí pé ìkan òkú kan gbé pamọ́ kò sí nǹkan tó ṣe ẹ orúkọ wọn wọ́n pé bẹ́ẹ̀ good a lọ sí awaiting trial wá lọ wò náà ń pè ní check a lọ wò kó tó gbaṣẹ́ kó tó gba duty ẹni tó wà láwaiting trial náà a check àwọn awaiting trial ẹni tó wà ní single cell tán pín sí single cell á wo àwọn àwọn single cell ṣáwọn náà pé ẹni tí wọ́n pín sí condemn cell ìyẹn náà á wo àwọn tí wọ́n wà ní condemn cell ṣé wọ́n pé àwa gbàṣẹ lọ́wọ́ morning eh, tó agbàṣẹ lọ́wọ́ night á ní kí yẹn máa lọ ó ti rí proper reliever nìyẹn now lẹ́yìn tí money bá ti gbàṣẹ tán nínú òfin òfin ní kí wọ́n ṣí gbogbo àwọn tí wọ́n convict kì í ṣàwé tí ń trial àwọn tó convict tó kàn dájọ́ ẹ̀wọ̀n fún òfin ní kí wọ́n ṣí wọ́n lẹ̀ láti àárọ̀ yẹn títí lọ di ọ̀sán nígbà tí àwọn Lucius máa gbaṣẹ́ kò sí òfin yìí kò sí privilege yìí fún awaiting trial àti condemned cell condemned criminal kò sí irú kò sí irú irú irú gbádùn bẹ́ẹ̀ fún wọn tó bá ti ṣe ẹlẹ́wọ̀n lẹ̀ láàárọ̀ ó dẹ̀ dìgbà tí wọ́n bá tọ́ àwọn tó máa gbaṣẹ́ lọ́sàn-án tásìkò bá ń tó àwọn tó gbaṣẹ́ láàárọ̀ àti àwọn tó gbaṣẹ́ tí àwọn ẹlẹ́wọ̀n tán ṣí sílẹ̀ wọ́n á tì wọ́n wọ́n á ṣe count wọ́n á rí pọ́n pé wọ́n á gbéṣẹ́ padà fún ẹni máa gbaṣẹ́ ọ̀sán ìyẹn là ń pè ní patrol duty. táwọn yẹn náà bá tún gbaṣẹ́ lọ́sàn-án wọ́n á tún ṣí àwọn ẹlẹ́wọ̀n yẹn sílẹ̀ títí títí títí lọ dìrọ̀lẹ́ tí ọjọ́ máa máa bora táwọn night duty tó bá ti di pé ilẹ̀ ti ń ṣúbọ̀ díẹ̀díẹ̀ torí tílẹ̀ bá ṣú kan tó kó wọn wọlé ìmí ilé fòkùnkùn bojú kó escape nítorí ẹ̀ tó bá ti di pọ́jọ́ ń bora wọ́n á tún ti àwọn náà mọ́ sẹ́ẹ̀l ó dẹ̀ dọ̀la ọjọ́ kejì bẹ̀t á gbádùn látàárọ̀ yẹn dọ̀sán làwọn lọ́sàn náà àtúnṣe títí di ìrọ̀lẹ́ bẹ̀t sà ẹ tó jáwé ti ń traya tó wà ní condemn cell kò sí irú ẹ̀ fún wọn o ẹni tó wà láwẹ̀ tí ń trial òfin sọ pé kán ṣí wọn fún wákàtí kan péré kí wọ́n fi wẹ̀ cell by cell dẹ̀ ni wọ́n máa ṣí wọn wọ́n lè ṣí wọn lẹ́ẹ̀kan ṣo náà wọ́n lè gba ìjọba mọ́wọ́dà lọ́wọ́ àfi tó bá jẹ́ pé lẹ́yìn tèmi kúrò níbi iṣẹ́ yẹn tán o tó bá jẹ́ pé wọ́n tún ti ṣòfin míì of which mo mọ̀ pé kì í wọ́n ṣòfin míì tòrófin yẹn ti ń bẹ kán tó bírú wa òfin yẹn náà ládẹ ńlò tìrú wa lò àwọn generation tó dé lẹ́yìn tiwa yìí náà òfin tán máa máa lò nìyẹn for security reason tí iye ìṣẹ́jú tí wọ́n fún cell one náwó ti trial bá ti pé wọ́n lọ tí ó dẹ̀ tó dijọ́ kejì kódà weekend wọ́n ń ṣí wọ́n lẹ̀ ní awaiting trial kódà ní weekend wọ́n kì í ṣí wọ́n lẹ̀ now ṣé bí wọ́n tiẹ̀ ṣí àwétín trial sí compound yẹn ń rí tó ń ṣẹlẹ̀ ní àárín ọgbà fún bíi wákàtí kan àbí ṣé wá ráwọn condemn cell láàárín sẹ́ẹ̀lì wọ́n bẹ̀ náà ni wọ́n máa ṣí wọn sí tán máa wẹ̀ cell by cell dẹ̀ ni wọ́n máa ṣí wọn. wọn ò láǹfààní láti mọ ohun tó ń ṣẹlẹ̀ níta wọn ò ní ṣí wọn síta gbangba sí àárín yard wọn kì í ṣí condemn cell síta gbangba sáàárín yard kì í fojú kan oòrùn rárá ibi tí wọ́n má Adédoyin lọ Adédoyin ò ní fojú kan oòrùn rárá àfi tó báyẹ pé ó ló sick wọ́n fẹ́ mú lọ sí ọsibítù wọ́n á dẹ̀ lẹ chain ẹ̀ wọ́n á ń kọ̀ọ̀fù ẹ̀ ni ṣègbèsè ayé wa nìyẹn gbogbo yejọ́ tí wọ́n máa fi ṣe appeal bóbìnrin yẹn ṣe sọ lódodo lódodo lódodo èmi náà ti sọ. So ẹjọ́ tí wọ́n dá fún yìí kì í ṣe pé wọ́n á yà fún lọ gálò wọ́n á yà sáré pa àwọn kan kọ sí kọ́mẹ̀ntì first video tí mo ṣe lé lórí ìgbà tí mo délùú yìí wípé àwọn tí ẹ rò pé wọ́n á ti pa nǹkan nǹkan torí pé lábẹ́ òfin òun náà sì lẹ́tọ̀ọ́ sáwọn privileges kan ó sì lẹ́tọ̀ọ́ láti lọ proof ara ẹ̀ pé òun ò mọ̀ ń pa ẹ̀ ní appeal court mo sọ tẹ bẹ padà lọ wo fídíò yẹn a sì lọ sí appeal court ṣé wàá ra appeal court yìí wọ́n lè fọdún méjì ṣe kéèsì yẹn n tó fẹ́ lọ ṣe lápín kóòtù ni pé ẹjọ́ tí wọ́n dá yẹn ti pọ̀ jù ẹjọ́ kúkọ́ ló yẹ kán dáhùn ọ̀ ẹjọ́ tí wọ́n ti ẹ̀dá yẹn kí wọ́n discharge òun ànàkútẹ̀ kọ́ tẹ̀ sọ pé òun ò mọ̀ ń pẹ̀ rárá kí wọ́n ní kó máa lọlé lọ́fẹ̀ẹ́ ọ̀ kí wọ́n kí appeal court pa ilé ẹjọ́ kékeré tó kúrò which is high court kán pa láṣẹ pé ẹ padà lọ tún ẹjọ́ yẹn ṣe àwọn technical kankan àwọn technical issues kan wà faulty nú ẹ̀ ẹ padà lọ tún ṣe mo dẹ̀ rò pé there is no any technical fault nínú ẹjọ́ tí ìyá yẹn dá ṣẹmọ iye ọdún tán ni mo yé sọ́ngbà yẹn gbà tẹ́yìn èèyàn ń complain pé ṣó máa rí òdodo ṣá ṣó máa rí ìdájọ́ gbígbà ṣá torí pé ó ti pẹ́ ju appeal appeal appeal appeal yẹn nítorí technical fault yẹn ni wọ́n fẹ́ kí kò ní pọ́n jọ́ọ̀jì kan lé kí ẹjọ́ tó dá dé appeal court kí appeal court wá fort judgement yẹn on technical ground kò kí kò kí ń ba ó máa ń ba dignity àti reputation irú jọ́ọ̀jì bẹ́ẹ̀ jẹ́ ni toró máa lọ́nu fáìlì ẹ̀ ló ṣe jẹ́ pé kí ilé ẹjọ́ tó dá ẹjọ́ kan the judge must cross her teeth and dot her eyes ìyẹn nìyá yẹn ṣe tó fi ń tẹ́ fi ń rí àpìlà àpìlà tẹ́ fi ń rí àjọ nàjọ mẹ́ta àjọ mẹ́ta àjọ mẹ́tì tó tiẹ̀ tún fẹ́ sú àwọn èèyàn tí mo encourage pé continue mo mọ tó gbogbo èmi mọ tó ṣẹlẹ̀ so àwọn tó ṣẹlẹ̀ nìyẹn ní appeal court now nǹkan méjì ló wá lè bá bọ̀ láppeal court ní ìgbà míì ká ní màmá dá life jail fún tó wá lọ appeal ẹ̀ pé kò yẹ kán dá life jail fóun ó yẹ kán fóun lẹ̀ kó máa lọ ni àpékọ́ ta máa ya wèrè ńgbà míì débi pé àwọn àti ẹ̀tún wá fojú ọ̀tọ̀ wo kéèsì yẹn obìnrin yẹn ò sọ débẹ̀ ó lèmi fẹ́ fi kún fún yìí àpékọ́ a ti ẹ̀tún wá ya wèrè débi wípé wọ́n á wá sọ pé adájọ́ àìkọ́ọ̀tù ó ṣe wá wà lìníẹ̀ǹtì báyìí kì í ṣe life jail ló yẹ kó fún kọ́ndẹ́mù ni àpékọ́ ta ṣẹ̀wá kọ́ndẹ́mù ẹ̀ nígbà míì a máa rí bẹ́ẹ̀ fẹ́ lẹ́jọ́ míì tó ní kéèsì tó jẹ́ pé ó lè jẹ́ for one reason or the other high court judge lè wò pé jẹ́ kí n fún life jail whereas penalty fún ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn condemn ni but for one reason or the other ìyẹn lè sọ pé òun fún life jail kí wọ́n wá dàpí court kápí court má tiẹ̀ wo gbogbo reasons tí. Eh, tí high court wò kí yẹn kàn condemn ẹ̀ direct ni pé condemn ló tọ́ sí ẹ adẹ́ẹ̀dẹ́ supreme court supreme court náà hold ẹ̀ bẹ́ẹ̀ wípé ntí nǹkan tí appeal court dá yẹn òun ló stay ẹlòmíà máa ṣe irú ẹ tó máa wà unlucky but in this case now condemn case condemn criminal ló fẹ́ lọ appeal judgement yẹn ní court nǹkan méjìlá Adédoyin lè bá bọ́ appeal ó lè bá wípé kí wọ́n sọ pé no that punishment is, too is, is too high kọ́ sọ pé kán fún ní life jail wọ́n dẹ̀ lè sọ pé rárá wọ́n lè nìkan fún ní ten years imprisonment finally wọ́n lè sọ pé rárá kán release ẹ̀ kó máa lọ lé pé kò mọ nǹkan kan pa ẹ̀ and additionally wọ́n lè sọ pé ẹjọ́ ọkú yẹn gan ni kó stay gbogbo àwọn nǹkan tó jẹ́ possibility tó lè bà bọ̀ ní kóòtù àpíìlì tó ń lọ nìyẹn ṣùgbọ́n pẹ̀lú bó ṣe wá wà yẹn o kódà kó jẹ́ ní ni wọ́n bẹ̀rẹ̀ àpíìlì wọ́dà ò ní torí ẹ̀yọ Adédoyin kúrò ní condemn cell inú condemn cell níbẹ̀ ló máa wà nítorí pé kóòtù tó gbé wá sí tó gbé wárántì ẹ̀ wárántì tó gbé wá sínú yard ìwé tó fi gbé wá náà ń pè ní wárántì wárántì tó gbé wá sí kóòtù yáàdì tó gbé dọ́gba ẹ̀wọ̀n tádájọ́ fi dájọ́ yẹn ń tán kọ síbẹ̀ ni pé condemn criminal ni norton ti ti counter warrant mi ìbá tó dé láti appeal court wípé ẹgbẹ́ sísẹ́ ẹgbẹ́ sí life jail ẹ ṣe kinní kan báyìí that warrant still stay nínú òfin wárántì tó gbé Adédoyin wá yẹn wípé condemn criminal ni ó sì stay until tán bá tó parí ẹjọ́ appeal court ìbá àṣọdún mẹ́rin so ẹ̀yin tẹ́ ń ké nítorí tí woman yẹn sọ Adédoyin máa sọ́fà ọdún mẹ́rin yẹn as a condemned criminal fọdún mẹ́rin yẹn ni bẹ́ẹ̀ ni mo sọ àyàfi òótọ́ ló sọ wípé torí wọ́n ṣe dájọ́ kú fún ìgbàm tó bá gbé wá sí confit prison ida èkó ní kirikiri tàbí abẹ́kúta ibi méjì tó ní confit prison nìyẹn ní gbogbo ilẹ̀ yorùbá mo sọ yẹn ní last time tí wọ́n bá gbé wá ìkànnù méjèèjì wárántì méjì ló méjì mẹ́ta ló máa méjì ló máa ní ìkan máa wà ní prison yard ìkejì máa wà lọ́dọ̀ state governor tán ti ń gbé bọ̀ which is Ọ̀ṣun state fáìlì méjì ni fáìlì ẹ̀kan tó ní death warrant ẹ̀ nínú ìkan máa wà ní tébù gọ́fúnà state wọn which is Ọ̀ṣun state ìkejì máa wà ní prison yard. Hmm. now ẹni méjì ló free woman yẹn bó tiẹ̀ tún sọ débẹ̀ èmi àtúnbá fi kún sìn kì í ṣe gọ́fúnà stéètì wọn nìkan ló lè yọ Adédọ́yìn nínú wàhálà tó wà yìí kódà chief judge of the state ó lè yọ kúrò nínú wàhálà tó wà in the sense that bóyá wọ́n ṣe lọ eh, annual law year tí wọ́n máa ń ṣe yẹn táwọn eh, judiciary ẹ mọ̀ pé oníkálukú wọn ló ní law year pé a ti parí ọdún kan o kì í ṣe dandan kó jẹ́ january to december àwọn náà mọ year àwọn náà mọ month tó máa ń kà ó lè jẹ́ independence day ó lè jẹ́ ìgbà tí gọ́fúnà gbàjọba yìí nísìn táwọn ní gọ́fúnà gbàjọba yìí ó lè decide láti fi ṣọlá pé òun release àwọn ẹlẹ́wọ̀n independence wọ́n máa ń release ẹlẹ́wọ̀n. E àwọn festive period míì wà tán máa ń release ẹlẹ́wọ̀n new year wọ́n máa ń release ẹlẹ́wọ̀n tóun bá ní reason tí wọ́n fi lè release ẹ̀ bóyá on earth ground wọ́n lè release Adédoyin mọ́ but kì í ṣe ń sìn ó lè jẹ́ the next fifteen years tó ti wà ní condemn cell ohun tí mò ń sọ yìí ẹ pé wọ́dà kan wá kó wá fọ́ọ̀tẹ̀ in tí mo kà tí mo lọ training school ẹ̀ ni tí mo dẹ̀ ti practicalize rí ni so that woman kan tó ń sọ tó ń sọ pẹ̀lú dùnú yẹn tó ń bẹ̀ yẹn èèyàn lẹ́rù yẹn Adédoyin is in for it wàhálà ìṣẹ́rí condemn ó burú ju any any convict lọ any conviction lọ rádà condemn tán fún yẹn ó burú ju anything lọ torí pé gbogbo privileges tí ìbá ní gbogbo ẹsẹ̀ tí ìbá lò condemn yẹn ó máa máa ah, condemn la pè é kódà kí gọ́fúnà lu wọn fẹ́ rìlíìsì ẹ̀ sà kì í ṣe ọdún márùn-ún sígbà tá a wà yìí kọ́ fẹ́ fún state pardon or presidential pardon most likely state pardon ló lè gbà president lè fún anybody ní pardon but state gangan ló ti ṣe state ló dáa jù state ló ló ní wéètì jù tó lè fún ní state pardon bẹ́ẹ̀ kì í ṣe ń sìn ẹ gbọ́ mi in the next ten years Adédoyin sì wà ń bẹ̀ ìyẹn tí ò bá ti kú ẹjọ́ ẹ wá sọ fún mi lẹ́yìn tí wọ́n bá fi bí ọdún kan sọdún kan àbọ̀sọdún méjì ṣe appeal court tán tí yẹn ò bá dá Adédoyin sílẹ̀ tàbí tí ò já sọ́gbà ẹ̀wọ̀n tó jẹ́ condemn yẹn náà nìyẹn sì hold at the end of the day tán bá dájọ́ ní appeal court wọ́n á tún ṣẹ̀ṣẹ̀ gbé ẹjọ́ lọ sí Supreme Court kódà tán bá dá Adédoyin láre pé kó máa lọ lẹ́sà ilé ẹjọ́ tún sì lè gbé ẹjọ́ dìde àwọn tí wọ́n prosecute Adédoyin tún sì lè gbé ẹjọ́ dìde wípé àwọn ò gbà kan tí appeal court sọ yẹn ẹ gbọ́ àwọn ò gbà wọ́n á tún ṣe gbé Adédoyin lọ sí Supreme Court ọ̀dọ́ torí pé appeal court ti release ẹ̀ a máa enjoy freedom ẹ̀ but torí pé kéèsì ẹ̀ wà Supreme Court kò ní láǹfààní láti travel ẹ sọ fún lọ́ọ̀yà kan pé mo sọ bẹ́ẹ̀ ilé ẹjọ́ ló convict ẹ̀ ilé ẹjọ́ náà ló túlẹ̀ tí high court bá high court ṣe gbé lọ sẹ́wọ̀n yẹn tán ní kó lọ ti ẹ̀wọ̀n kókó wọn kan lọ pa wọn ò tí ì ní pa bọ̀ tí appeal court bá sọ pé kí wọ́n release ẹ̀ pé ìdájọ́ yẹn ò kò mọ nǹkan kan pa ẹ̀ is discharged and acquitted kò tán síbẹ̀ àwọn baba Fálànà tún sì lè gbé ẹjọ́ dìde pé àwọn àpìlì nǹkan tí court of appeal ẹjọ́ tó dá yẹn wọ́n á ṣẹ̀ wá gbé kéèsì lọ sí supreme court wọn ò ní Adédoyin padà sí cell wọn á fi ilẹ̀ ṣùgbọ́n tí appeal court tí supreme court náà bá tún lè dájọ́ pẹ́rẹ́ pé n tí appeal court sọ yẹn ò correct n tí high court sọ yẹn ló correct wọ́n á padà tún gbé Adédoyin wọ́n á padà tún condemn ẹ̀. You can see how technical those cases are ibi tóun lọ túṣu dé yẹn it's not uhuru for the man níbo òun ṣe portray ẹ̀ yẹn òun sọ láti fi dun àwọn tadédoyin nú ni but èmi á túṣu désàlẹ̀ kòkò ohun tó jẹ́ prison prison system àti legal system mi ń ṣe lọ́yà àmọ́ <clears throat> èmi náà mọ̀ òfin ìdébì kan torí tí mo ṣe ń training school ni so fún láti lóhùn free pátápátá òun lọlé supreme court ló lè free Adédoyin pátápátá àfi gọ́fúnà tí gọ́fúnà bá fún ní gọ́fúnà eh, state pardon fine tí president bá fún ní presidential pardon fine tí chief George bá lọ ṣe fíṣítì tí prison tó wà tí wọ́dà chief wọ́dà tàbí in charge prison tí wọ́n bá recommend ẹ̀ fáwọn tán lè fún lamnesty ẹ gbọ́ tí wọ́n bá recommend ẹ̀ fáwọn tán lè fún ní amnesty bóyá on net ground bóyá on kinní kan ground torúkọ ẹ̀ bá wà ń bẹ̀ tán bá pàrédì wọn tí chief judge yẹn rí lóòótọ́ yẹn lè ní kí ló ṣe ló ṣe go and, and sin no more ó lè fún woman yóò sọ débẹ̀ ntẹ́mi ti witness rí ni àwọn mẹ́ta kan ní case wọ́n padà pa méjì wọ́n fẹ́ nìkan lẹ̀ ẹnìkan yẹn ó ní tuberculosis ó wà ní infirmary for almost for almost six years ni wọ́n fi isolate ẹ̀ ni kó bá má kó bá àwọn tó kù ẹ̀ bẹ́ẹ̀ condemn criminal ni tó bá wà lórí bẹ́ẹ̀dì a máa ń chain ẹ̀ mọ́ bẹ́ẹ̀dì ni torí condemn criminal ni kò gbọ́dọ̀ escape nígbà tó yá ni wọ́n recommend after about thirteen years náà ṣe recommend ẹ̀ and at the end of the chief judge filẹ̀ àwọn tó kù ẹ̀ wà healthy wọ́n padà pa àwọn méjì tó kù i was part of the execution i'm stand to be corrected and chief George, ló release ẹ̀ so gbogbo àwọn nǹkan yìí ni àwọn technical issues ti Adédoyin bẹ́ẹ̀ tí gbogbo àwọn nǹkan tá a wá ń sọ yìí o kì í ṣe ní kóyákóyá Adédoyin á sì sọ fà á sọ lọrin ẹ má sọ fún mi pé ah this is Nigeria rárá o bí ti wù kí Nàìjíríà bàjẹ́ tó àwọn nǹkan kan wà o tí tó jẹ́ pé kì kò easy láti tètè ṣe o ṣe rí condemn criminal mi ń jiyàn kinní kan o tọwọ́ bá kan wọ́ tán bá gbádé doyin escape tó fẹ́ lomi ìrọ́pò hmm, ṣùgbọ́n ní máa ṣerú ẹ̀ ìtí Babangida ṣe ṣáṣìírí ò padà tú kí ló fa kú délé gíwá so and mi ń dẹ̀rọ pé Adédoyin ó lẹ́ ó mọ̀yàn tó bẹ́ẹ̀ tírú ẹ̀ lè fi ṣẹlẹ̀ ẹ gbàgbé pé royal blood torí mo rí inú kọ́mẹ̀ntì wúmà yẹn táwọn kan sọ síbẹ̀ pé don't forget Adédoyin ṣe royal blood they can escape him forget it ẹni tí ò bá lọ ni ò ní mọ tó ṣẹlẹ̀ sáà èmi mọ tó ń jẹ́ prison system mi ì lè sọ lọ́la o tí Tinubu bá pàṣẹ pé ẹni tó ń jáde doyin yẹn ẹ̀yìn ó in charge Abẹ́òkúta prison a sọ through minister for, of interior ìyẹn lè pe in charge prison yard bẹ́ẹ̀ gbọ́ lágbájá kan wà níbẹ̀ yẹn tó jáde doyin bẹ́ẹ̀ ni sa ok ẹ máa gbé bọ̀ làbújá kán dẹ̀ parí ẹ̀ síbẹ̀ ṣùgbọ́n àṣírí á tú á dẹ̀ bàjọba Tinubu jẹ gbogbo ẹnu mi sọ. So no kò tí ẹ̀ sọ olóṣèlú tó máa fẹ́ ṣerú ẹ̀ kò sọ olóṣèlú tó máa fẹ́ ṣerú ẹ̀ for now so Adédoyin is in for it ẹ má pàníkì lóòótọ́ lobìnrin yẹn sọ pé wọn ò ní pa ṣùgbọ́n n tó yára pa àyànjú kú lọ́wọ́ sà ah, ṣé bànújẹ́ jẹ́ ọ̀rẹ́ ara ni pẹ̀lú èjì Adédoyin yẹn ṣe rí gbogbo nǹkan ṣe bá ṣe ní Iléṣà prison wọ́n bá fọwọ́ bò lórí ni i'm too sure mi rò pé ó wà ní sẹ́ẹ̀lì trout bóyá ni ò jẹ́ ẹni míì wọ́n lè lo ẹsẹ̀ kó jẹ́ hospital yẹn ló máa wà a máa gbádùn lọ ṣùgbọ́n nísìnyí tọrọ ẹ̀ ti di pé ó ti kó láwọn waiting trial ó ti di condemned criminal ha ha <laughs> no be ṣeré ṣeré o me i know what i'm talking o ọlọ́run yà á sin bẹ́ẹ̀ bá Adédoyin sì ẹ̀ bá sunkún ọlọ́run à ọgbà ẹ̀wọ̀n ní kíláàsì ilé kan ṣó nìyẹn tí ò mọ pé mo mọ mo mọ yàn mo jẹ́ bákan wọ́n gbé gọ́fúnà débẹ̀ ó ń sunkún ẹ lọ́ọ́ bèrè àwọn ajẹ́dárúkọ wọn wọ́n gbé wọn débẹ̀ wọ́n ń ké wọ́n ń tàn fún Tinubu wọ́n sọ fún Buhari pé sí ọ̀sì ẹ̀ o we dey here this place no good o <laughs> you see say na then ibi tó gbà wọn yẹn sí ilé ìgbádùn ni ilé ìgbádùn bí ẹni tó lọ sóstẹ́l wọ́n ní net wọ́n ní mosquito net wọ́n ní bed wọ́n ní gbogbo ẹ̀ condemn cell bó ló very net ah ẹni bá rí Adédoyin sìn sá tẹ́ ẹ bá mọnú sẹ́ẹ̀lì tó wà ń sìn ẹ bá sunkún ìyẹn lásán ti ìrònú yẹn lásán ti pa Adédoyin what are you talking ta ló ń bẹ tí ò sẹ̀ ẹ kú òǹdí ẹ̀ bẹ́ẹ̀ bá rẹ́ni tó ń sọ fún yín pé ẹ ó lẹ́sẹ̀ kì í ṣe ní condition tó wá ìmọ̀ gbogbo ẹnu ni mo fi sọ ẹni bá fẹ́ dárọ́ mi ẹ lọ fíṣítì Adédoyin prison tó wà ẹ lẹ́ fẹ́ fíṣítì ẹ̀ tẹ́ bá lè proof pé lóòótọ́ lẹ relate ẹ lọ ẹ lè free ẹ yan free láti lọ fi go and visit him kẹ́ ẹ wo condition tó wà bóyá mo parọ́ condemn cell kì í ṣe nǹkan kékeré fa kódà ní kirikiri tó jẹ́ maximum prison tó jẹ́ the best prison prison wo ló best ọlọ́run má jà rọ́rọ́ ẹ̀wọ̀n ṣó wáá jọ yàrá ẹ̀ ni ṣó jọ mansion tó ń gbé ni ṣó jọ ibi tó jẹ́ pé ohun tó bá wùn ló máa jẹ ni lóòótọ́ special oúnjẹ làwọn máa jẹ ṣùgbọ́n oúnjẹ ẹ̀wọ̀n náà ni ó jẹ náà fún wọn jẹ lẹ́wọ̀n yẹn wá jó oúnjẹ kò yàtọ̀ sóúnjẹ tó ń fẹ́ rú ẹ́ wọ́n bá máa fún wọn ráìsì wọ́n á ní kí ráìsì tí wọ́n wé ṣé ń wúre nìyẹn tó ń jẹre nìyẹn ni ẹ́ ṣapagiri ọbẹ̀ tán máa fún wọn jẹ ẹ àní gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí inshàlá àtẹ̀yìn àtàwọn ọmọ yín ẹ̀ ní rẹ́rùn ẹ̀wọ̀n èmi náà ní rọ́rùn ẹ̀wọ̀n lágbára ọlọ́run agagaga condemn cell ah ah ètò obìnrin yẹn sọ yẹn tó rẹ́rìn yẹn torí pé òun ò débẹ̀ rí ni èmi èmi ti ti yàn mọ́ bẹ̀rì mo mọ bó ṣe ń rí mo ṣọ̀yàn mọ́ jú ń bẹ̀rì kódà there was a time ẹni tí mo jọ́dìlì ẹ̀ ń gbà kan gbà mo ṣe wà junior staff ẹni tí mo jọ́dìlì ẹ̀ tí ó ń lọ leave èmi nìkan ni mo ṣiṣẹ́ for for a whole week kó tó gbẹ́ lòmí wà fún mi pé kó jọ lì mí tí màá tì wọ́n màá ṣí wọn. èyí tó <laughs> tó bá jẹ́ condemn cell tèmi witness tí mo mọ̀ ní ìgbà tí èmi wà lẹ́nu iṣẹ́ o tó bá jẹ́rú bẹ̀ ni wọ́n gbé Adédoyin lọ tó bá máa yàgbẹ́ inú sẹ́ẹ̀lì yẹn ni o tó bá máa tọ̀ inú sẹ́ẹ̀lì yẹn ni o inú yàrá kan yẹn ni o tó bá máa jẹun the same cell ni o mi wá lè sọ ń sìn o mo ti kú òun bẹ́ẹ̀ six nǹkan lè ti change o àmọ́ tó bá jẹ́rù condemn cell tèmi mọ̀ òun ládédoyin wà wàhálà tàdédoyin bá lo ọdún méjì kó tó jáde láyé ó try ni ẹ kékeré lẹ pé kíkéramọ́ ni ó ṣẹ̀ máa mọ̀ pátá tó yọ̀ ni àníṣe rí punishment yẹn lásán yes it is true wọn ṣe execution mọ́ you are correct ṣùgbọ́n ṣé trauma tó máa fún wọn tíbẹ̀ yẹn máa fún wọn ṣé kò ti pààyàn lọ́tọ̀ class Adédoyin irú wọn kọ́ ní ìwọ̀bẹ̀ yẹn ẹni tó ń wò mí bóyá ń gẹ́ẹ̀tì tí mò ń sọ kì í ṣerú class Adédoyin yẹn ló máa lo ọdún márùn-ún nínú condemned cell ló dẹ̀ sì máa leave ẹni tí ò jìyà tí ò mọ bí yà ṣe rí for the past twenty years nírú ẹ̀ máa máa wá sunrú bẹ̀ yẹn lórí blanket nínú ooru nínú òjò nínú òtútù orí blanket yẹn náà ni ooru bẹ̀ jínwínjínwí máa tó bò no matter how beautiful no matter how, some, how handsome you are when you enter condemn cell when you spend some months èèyàn àchange ayé àṣìmọ́ i know what i'm saying go and pay him visit in the next three months lẹ́yìn three months sígbà tá ẹ lọ visit yẹ àwọn aṣọ ẹ̀ tí máa gan tí wọ̀ wá sẹ́ẹ̀lì yẹn tí wọ̀ wá sí kóòtù yẹn kò sí irú ẹ̀ mọ́ aṣọ búlù náà máa fún tán máa kọkọ̀ dẹ́mu sí lẹ́yìn òun ò ní date of expiration àwọn tó kù ní date of discharge òun ò ní condemn ò ní aṣọ pé pé níkà pé pé trọ́sà trọ́sà pẹ̀lú blue pẹ̀lú blue shirt náà máa fún ló máa wọ what are you talking so gbogbo tóbìnrin yẹn sọ yẹn torí pé kò mọ̀ nípa prison system ni wọn ìjọba ò fojú re wo condemn ṣé rí ká ní pé wọ́n kàn fún ní ẹ̀wọ̀n bíi life jail máa ló lọ sóstẹ̀ pẹ̀lúpẹ̀lú ẹ̀ náà ọ̀wọ́ pé kò free yẹn ìrònú yẹn lè pa àmọ́ condemn cell ah ah ẹ má tíráyé o èèyàn ọmọ ẹni tí ò mọ̀ ń pa ẹ̀ ló ń sọ ẹ wọn tóbìnrin yẹn ń sọ yẹn bó ṣe rí ló ṣe sọ yẹn lóòótọ́ bẹ̀ títẹ́ ẹ bá ara Adédoyin ẹ bá sunkún ọlọ́mọ ọmọ mú Adédoyin tààrà ni àtòun àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ tọ́jọ́ ṣiṣẹ́ ọmọ ẹ̀ tó sá lọ tiẹ̀ yìí ànírọ́nà tá ọlọ́run tíjọba ó fi àti ẹ̀nírọ́rùn ẹ̀wọ̀n rárá inshàlá ibi tó jẹ́ pé kò sírú ògùn téèyàn lè ní láyé àdómi ni tó bá wọgbẹ̀ wọ̀n kò sí ẹ kóòtù mi lẹ́niwé àpè mo sọ bẹ́ẹ̀ kò sírú ògùn tó lóun kò ní eré lẹ́pẹ́ ni wọ́n ní kọ́ lọ kàn wọ́n ní kọ́ lọ kàn èèyàn lọ sí condemn cell ẹ pé wọ́dà kan kẹ́ ẹ ní kó ròyìn cc fún yín tó bá jẹ́ wọ́dà tó ṣiṣẹ́ ní conflict prison ní prison tó ti ń condemn èèyàn tó ń pààyàn tó ní gálò ẹbí léèrè wípé dọ̀rọ̀ yín sísì fún mi kí n gbọ́ iṣẹ́ ń tó dà ìrònú bẹ́ẹ̀ lásán sẹ́ ó ti padé doyin lọ́tọ̀ gbogbo ẹnu ni mo fi sọ ó ti condemn ẹ̀ lọ́tọ̀ ó ti execute ẹ̀ lọ́tọ̀ ìrònú bí tó àkọ́kọ́ máa ṣẹ́rí tó ń bá bọ̀ tẹ́lẹ̀ láti Iléṣà prison yẹn bí erémọdé ni ẹ gbọ́ bí erémọdé wọ́n sì lè jẹ́ kó ṣe ń tóhùn kódà wọ́n lè fún ní wọ́dà kan tí wọ́n lè fún ní ẹlẹ́wọ̀n kan tó máa máa ṣe oúnjẹ fún máa serve special but ní condemn no privilege special person ni ní cell ní prison yard is a special candidate ẹ̀tàn nìkan lọ pa special candidate ni ẹ gbàgbé Pádédoyin mọ̀yàn o ẹ pé Adédoyin mọ̀ yan o èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹnu ni mo fi ń sọ o i have the experience i have with yorùbá dẹ̀ ni pé kò ń kọ̀yàn ọjọ́ ọmọ ìyá mi ló bí lọ mi ì rò pé ní ara ẹni tó lè ròyìn ọgbà ẹ̀wọ̀n bí ẹni tó ṣiṣẹ́ ń bẹ̀ ẹni tó ṣiṣẹ́ ń bẹ̀ ló lè ròyìn bẹ̀ ṣẹ́rọ́gbọ̀n tẹ́ máa ń wò nu fíìmù táwọn ní tíátà fi ń ṣeré yẹn eré tí ò pọ̀ síbù pọ̀ nu tó fi ń ṣeré o ẹ má lọ fi tèrè tẹ̀ ń wò ṣe o wọ́n á ní kó lọ pa àwọn èèyàn ẹ̀rí wọn á máa roko kí ló kan ẹni tán ní kó lọ pa pẹ̀lú mi máa roko gbogbo ẹnu mo fi sọ ẹ̀bi gbogbo ẹni wọ̀dà léèrè kò sí ìtò ẹni tẹ́ ẹ bá rí tó roko nu wọn ẹlẹ́wọ̀n ó kù less than six months fún láti lọ ni ẹ tẹ́ ẹ bá rí tán kó jáde pé kó lọ roko ó kù less than six months fún láti lọ láti discharge kó máa lọ lé ẹ̀ ẹ̀tọ́ dẹ̀wọ̀n two three years fún ẹ̀ lérí kó lọ roko ẹ̀hẹ́ irú àwọn Adéṣọlá andóbìnrin ní ẹ̀ lérí kó lọ roko irú tán máa ń ṣònu tíátà tó máa ń hàn òun akọ́rẹ́ rìn torí pé wọn ò tó jẹ́ prison system ni ọkùnrin náà mú jáde gáǹgì náà ń pè wá ní wọ́n kó wọn lọ gáǹgì wọ́n kó wọn lọ ṣiṣẹ́ iṣẹ́ community ń bò mí bóyá àwọn ọmọ school tó jẹ́ tìjọba bóyá wọ́n nídìí kan roko wọn wọ́n lè kọ̀ ẹlẹ́wọ̀n federal secretariat okun wọ́n lè kọ̀ ẹlẹ́wọ̀n lọ́bẹ̀ wọ́n á kó gáǹgì lọ wọ́dà kan péré dẹ̀ ló máa torí jẹ̀ nínú mẹ́fà mẹ́jọ ló máa lọ́bẹ̀ gbogbo wọn tẹ́ ẹ bá rí yẹn pátá gbogbo wọn ti ní less than six months láti lọ tán bá escape kò lè dùjọba púpọ̀ ṣùgbọ́n tán bá tún rí gbámú wọn á yọ remission ẹ̀ kú o oṣù mẹ́rin tí mo ná máa fàdéṣọlá ẹ̀ wọ́n á yọ kú o so ntójú ntójú adédọ̀yìn máa rí lọ́gbẹ́ ẹ̀wọ̀n ó ju gbogbo nǹkan tóbìnrin yẹn ń sọ lọ ẹ gbọ́ ó ju ká sọ pé kò sí gbádùn fún mọ́ ọ́ kò sí preferential treatment fún mọ́ ní condemn cell rárá o ní gbọ́dọ̀ máa túṣu désàlẹ̀ kòkò ni tó bá jẹ́ condemn cell tèmi mọ̀ ń gbà yẹn o tó bá jẹ́rú ẹ̀ ni wọ́n gbé Adédoyin lọ wàhálà Adédoyin ò lè lọ́dún méjì tí èkú ẹnu tó ń jẹ tó ń mu tó ń jẹun tó ń sùn bí tóhùn àkọ́kọ́ náà ibi máa sùn tó bá jẹ́ ntẹ́mi mọ̀ gbẹ́ bí wọ́n ti wá tún ṣe ń sìn mí ìmọ̀ o ṣùgbọ́n ń gbà yẹn ordinary eh, bed sheet ordinary kí náà máa ń pe ìtò máa ń dàbí tampoli yẹn òun náà máa kàn tẹ́lẹ̀ nílẹ̀ lẹ́tùtù then tọ́ílẹ̀tì wọn inú tọ́ inú bẹ̀ ló máa wà inú sẹ́ẹ̀lì yẹn ó fẹ́ yàgbẹ́ láàárọ̀ ó fẹ́ yàgbẹ́ lọ́sàn-án ó fẹ́ yàgbẹ́ lálẹ́ ibẹ̀ ló máa wà n tó lè fi dénú tọ́ílẹ̀tì inú sẹ́ẹ̀lì tìta kò ju pé tán bá ṣí wọn then lójúmọ́ kan wọn ò gbọ́dọ̀ ṣí wọn more than one hour sẹ́ẹ̀lì tó bá wà wọn ò gbọ́dọ̀ ṣí more than one hour lódindi twenty four hours lójúmọ́ kan wọn á ṣí ó fẹ́ tọ̀ ó fẹ́ wẹ̀ ó fẹ́ ṣe kinní kan lẹ́yìn one hour ẹ padà ó tún lọ tún lọ tìmọ́lé padà ni kì í wá ṣe pọ́n máa ṣí sí ìta yard inú prison bẹ́ẹ̀ inú prison tiwọn inú sẹ́ẹ̀lì wọn bẹ́ẹ̀ náà náà máa ṣí sí compound inú sẹ́ẹ̀lì wọn ń bẹ̀ tó náà máa cast sẹ́ẹ̀lì tiwọn sọ́tọ̀ condemn cell is different special candidate ni wọ́n security ibẹ̀ lé ju gbogbo security cell tó kù lọ irú ẹ̀ lẹ́wọ̀n á sọ pé ẹ̀rọ pé ẹ̀rọ postel ló lọ ni ọlọ́run ò ní já rọ̀ràn kọ̀ndẹ́ẹ̀mù ọlọ́run tẹ̀ má jà rọ̀rùn ẹ̀wọ̀n rárá ntọ́dédoyin tójú ẹ̀ rí bẹ́ẹ̀ yẹn kì í ṣe nǹkan kékeré kódà Allah tó bá jẹ́ mẹ́ta ni wọ́n fi ṣe appeal a máa bẹ̀bẹ̀ pé kó lóun pa òun before three years yẹn ni no matter how strong he is àfi tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé ńgbà tó wà ń gbòòrò ayé tẹ́lẹ̀ náà ìyà ló ń jẹ kò ń ṣe nìkan tó rí jẹ tó rí mu bíi tiẹ̀ ẹnu tó jẹ tó mu tó ń wọ mọ́tò bó ṣe hùn tó ń control ẹ̀sà ìrònú yẹn lásán ti padé doyin sọ́hun o ṣé ẹ wá rí ní tójú ẹ̀ tún máa wá rí ń bẹ̀ yẹn ìnira tó máa rí yẹn nílẹ̀ ẹ̀lẹ̀ tó máa sùn yẹn kódà kan bá gbé fóòmù sílẹ̀ tó lè wà convenient ni adájọ́ tún wáá fẹ́ ba tiẹ̀ jẹ́ ìyẹn ní kókó lo ten years náà kó tó di kan execute ẹ̀ sà before ten years yẹn àfi tó bá wọn lọ́hùn àfi tó lọ́n bá dẹ̀mí ẹ̀ sí ló máa di ten years yẹn kan tó execute kátẹ̀ náà fẹ́ execute ntójú ẹ ẹni tẹ because class tèmi mọ̀ yẹn tí mo rí yẹn ha Adédoyin tèmi ń wò yẹn kò lè last kò lè rúlà so gbogbo ẹ̀yin tẹ́ ń ké tẹ́ ń sẹ́ndì message sí mi bàbá ẹ gbọ́ wọn ni wọn ní padédoyin tó máa padédoyin ti ju kú lọ ó ti ju pé kán lọ kọ̀ndẹ́mù ẹ lọ o ntójú ẹ máa rí ń bẹ̀ yẹn then gbogbo appeal tóbìnrin yẹn sọ òótọ́ náà máa appeal ṣùgbọ́n yẹn ò ní kán fàdédoyin ilẹ̀ kó máa lọ lé before kápìlì tó dé o tí resort appeal and ẹjọ́ tí ìyá yẹn dá at evidences tó wà ńlẹ̀ mi ní preempt judgement appeal court but <laughs> mi ò rò pàdédoyin lè escape ẹ̀ mi ò rò mi ò rò pé lè escape ẹ̀ ní appeal court mi ò rò pé ó lè fún life jail ẹ gbọ́ ṣé ẹ gbọ́ ń tátùpá sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó lóun ti fura pé ní tíya ẹ máa dá lẹ́jọ́ nìyẹn gbogbo àwọn lọ́ọ̀yà Adédoyin pátá ni wọ́n mọ̀ pé máa condemn Adédoyin that was why tí wọ́n fi ń jà dandan is irrelevant in this case ẹ̀sùn etí yẹn náà máa n táwọn táwọn lọ́ọ̀yà tí wọ́n ṣe ń jà nìyẹn pé kí Fálànà má dúró they knew it that the new eighteen can charges ó ti pa Adédoyin ní tí mo yẹ sọ pé bóyá ló lè escape ọ̀rọ̀ yẹn ni pé don't forget gbogbo eighteen can charges yẹn wọ́n mú jáde láti inú ẹ̀rí tó wà nílé ẹjọ́ ni and mark you that was why tí wọn ò fi ní any witness láti wá kanta gbogbo eighteen count charges yẹn that was why tí wọn ò fi rí witness mú wá láti punch that is the legal term láti punch gbogbo ẹ̀rí yẹn and that was why tí àwọn lọ́ọ̀yà yẹn fi accept pé okay àwọn káwọn káwọn wá address the court kí màmá adopt it you see ṣe rí ẹjọ́ yìí thank God that gbogbo gbogbo adjournment yẹn wáyé thank God pé gbogbo research yẹn wáyé and mark you Nigerian police I'm sorry to say this they are not being fair in this case do you know why ọlọ́pàá tó wá witness sọ pé àwọn rí cctv kámẹ́rà kó nínú ọ́fíìsì abdulrahim adédọ̀yìn pé but ó ti bàjẹ́ pé bẹ̀ táwọn lè assemble ẹ̀ why didn't they assemble it and bring it back to the court tó bá jẹ́ pé nǹkan tí wọ́n rí nínú cctv camera. yẹn tó bá jẹ́ pé kò yí dá ìtàdédọ̀yìn kí ló dé tí wọn ò kó wá but nítorí wípé to some extent Nigeria police go ready láti cooperate láwọn àyè kan wọ́n ready láti cooperate láwọn àyè kan nítorí ipò tí Adédoyin wà otherwise ni tí wọ́n bá produce CCTV camera yẹn I am too sure there will be more than enough evidence tó máa tó tún máa indict Adédoyin mọ́ Adéṣọlá sọ pé. So cctv camera ń ṣiṣẹ́ kóhun tó lọ kóhun tó gbéṣẹ́ lẹ́ǹjọ́ yẹn pé bọ̀tìgbà tóun máa padà dé mọ́nítọ̀ cctv camera ò sí lórí tébù mọ́ then kò sí cctv camera ń bẹ̀ mọ́ wọ́n ti uninstall ẹ̀ wọ́n dẹ̀ ti gbé mọ́nítọ̀ yẹn kó mẹ́ ó lóun bíi máníjà àtọ́ àwọn ọjọ́ wà duty léèrè of course that guy was ṣe é rántí he was condemned pẹ̀lú Adédoyin me i knew that that guy knows more than enough òun ló pẹ̀lú abdulrahim tán jọ gbé òkú timothy tán jọ lọ sọnù gbogbo àwọn méjèèjì tán bá abdulrahim lọ gbé òkú yẹn wọn náà jọ condemn mọ́ adédọ̀yìn ṣé fúnà magdalene àwọn èèyàn ń bí mi pé kí ló dé tán free ẹ̀ hmm. ọmọ yẹn wà fortunate náà fi free ẹ̀ ìdí ni pé gbogbo ẹjọ́ tí adéṣọlá rò pátá Shefuna Magdalene wasn't involved. Shefuna Magdalene wasn't involved. In fact, kọ kọ́ ló pe Adéṣọlá. Kí ló orúkọ ọmọ tó sá lọ yìí? Ló pe Adéṣọlá. mo gbàgbé orúkọ ẹ̀ o. Òun ló pa Adéṣọlá pé ọ̀gá fẹ́ rí i. Nígbà tó dẹ̀ dé, òun ló mú un lọ bá abdulrahim wípé adéṣọlá ti dé so ìyẹn wà fully involved the only thing tí ṣẹ́fúnà ṣe ni pé wọ́n òun ni wọ́n gbé fóòmù fún tó dáná sun ntọ́dẹ̀ ni kò ṣe ni she wasn't aware bẹ̀tẹ̀ òun náà bá wọn múlẹ̀ ìdí tí ilé ẹjọ́ fi free ẹ̀ ni kò yé èmi torí òun náà bá wọn múlẹ̀ pé káwọn má sọ and nínú òfin nínú òfin tí wọ́n bá plan coup bó ṣe wà yẹn kí ṣẹ́fúnà náà má ti kó má ti yọ̀ ṣe rí lílọ sí àpíkọ̀ tádédọ́yìn fẹ́ lọ yìí ó lè báyé ṣẹ́fúnà má gba líǹjẹ́ ẹ ẹ gbọ́ mi kí ṣẹ́fúnà má ti yọ̀ o àfi tó bá ti sá lọ ó lè báyé ẹ̀jẹ̀ because if it is true pé ṣẹ́fúnà ni wọ́n gbé fóòmù fún tó dáná sun àyàfi tó bá jẹ́ pé kì í ṣòun ló dáná sun fóòmù yẹn because a normal and versatile lawyer will ask her fọ́ọ̀mù tí wọ̀sùn yẹn ṣó rẹ̀ jẹ́ mbẹ́ mo rẹ́jẹ̀ olúwa mi tó o bí wọ́n nọ pẹ́ jẹ́ ta lélẹ́yìí mi ò bí wọ́n were you aware pé ẹ̀jẹ̀ òkú tí wọ́n lọ sin ni lẹ̀jẹ̀ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ most of eh, bóyá òun dẹ̀ kọ́ ni mo gbọ́ pé ó lọ sún bóyá Esther Sigor bóyá Esther Sigor ló sún tó bá jẹ́ Esther Sigor ni ṣé fúnà ní nǹkan kan ṣe ju pé ó ní wọ́n ní kóun múlẹ̀ òun dẹ̀ sọ tinú ẹ̀ it's even got to a state ọmọ yẹn ń bì pàápàá bó lóyún ni bíbá kan kò sẹ́ni tó yé so eh, òun pẹ̀lú ẹnì kejì tí wọ́n lọ́jọ́ free eh, náà méje wọ́n condemn mẹ́ta yàtọ̀ fàdéṣọlá wọ́n rìlíìsì mẹ́ta ẹ̀hẹ́n. Eh so mi ò gbọ́ full details tàwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi release wọn lágbára ọlọ́run máa gbá research lórí ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta full details wọn tí n bá ti gbọ́ on premise tí wọ́n fi release wọn yẹn i will come and tell you but tó bá lọ jẹ́ pé ṣéfúnà ló dáná sun fóòmù mo tiẹ̀ jẹ́rìí kò ń ṣòun bóyá bóyá ni ò jẹ́ ẹ́ star sí gan ni tó bá jẹ́ ṣéfúnà ni ṣéfúnà ò lè lọ scot free kò lè lọ scot free tó bá jóhun o tó bá dà pikọ̀ tí ó bá ṣọ́ra wọn nìkan lọ gbóòna wà so ẹ̀yin tẹ́ ń fọkàn sí pé wọ́n náà máa release Adédọ̀rùn release Adé <laughs> ó mà ṣe o ó dàpẹ́ ẹ̀yin èèyàn mọ mí ní ẹ̀ mọ mí ní nǹkan tí wọ́n fún Adédoyin kì í máa ṣẹjọ́ kékeré Ìbàdàn a ní kì í mọ̀ sí i. E kì í mọ̀ ẹ́ sí è ìtàdédoyin wọ̀ àwọn èèmọ̀ sí è <laughs> èmi mo mọ nǹkan tí mò ń sọ wà láì jẹ́ rí báwo ẹ̀dá ṣe dùn mọ́ jẹ́jẹ́jẹ́ la ṣe wà yìí o bí wọ́n bá ní kú kó ṣe ká o bó bá rántí kú gáà kó ṣòtítọ́ o ṣe rí nǹkan tí mò ń sọ èmi ló yé o torí mo bẹ̀rẹ̀ sí ní imagine kí ló ti máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí ayé Adédoyin látijọ́ tó bá ti wọ condemn cell ẹ̀sà ẹ̀sìmà ẹ lè rọrùn ẹ̀ o èmi náà ní rẹ́rùn ẹ̀ o àwọn ọmọ tá a bí ò ní rọrùn ẹ̀ o àwọn ọ̀ràn wa tá a ní wọn ò ní rọrùn ẹ̀ ẹ tí mo mọ̀ ẹ tí mi ò mọ̀ kò ẹ̀ ní rọrùn ẹ̀ lágbára ọlọ́run ah kí lẹ fi ń ṣeré bí ọmọ ejò yìí condemn cell ah hey, hey, <laughs> you, you think say na kere kere. bẹ́ẹ̀ bá rí àyè ẹni bá rí lé àǹfààní láti rí Adédoyin sì kó bí pé ẹ̀sà níjọ́ ti gbé yín dé condemn cell báwo lọ́hùn sójọ́ hostel a sọ fún yín pé kọ́lọ́ ń tètè pa òun ó dáa ju kóun wà níbi tóun wà yìí lọ lọ́kàn ẹ̀ gan lọ́kàn ẹ̀ gan a ti máa wò pé kí lòun ṣerú eléyìí fún ṣé ní gbogbo gìràgìrà tó ń ṣe ń tẹ́lẹ̀ yẹn ojú àti dancing ojú ẹ̀ á ti dá ṣáàmù kan nígbà tí wọ́n pronounce pé kán lọ pa wọ́n ló for the first time wọ́n ló dìde ó sọ̀rọ̀ èmi ò rí mi ò sí ń bẹ̀ wọ́n ló dìde ó sọ̀rọ̀ pé ọlọ́run róhùn pé òun ò mọ̀ ń pẹ́ o á jẹ́ first ọ̀rọ̀ tó sọ nù court wọ́n ka gbogbo ẹ̀sùn yẹn sí létí eighteen Adédoyin refused to defend himself who the hell ló pera ẹ̀ bóyá o ti kọ́ rò péré mọ́dé ni ẹ̀yin ò gbọ́ nǹkan tí ẹ̀yin tẹ́ ẹ wo sítórì kí ni wọ́n pe máyì tí mo sọ ní jẹta sítórì èjìgbádéró tí mo sọ ṣé ẹ gbọ́ nǹkan tó sọ fádájọ́ ó ní èmi ni wọ́n ń wí èmi ni wọ́n ń wí kí ni wí kí ló ń sọ yes torí pé kò gbòyìnbó tádájọ́ sọ nígbà tó wá sọ fún pé kó fọkàn balẹ̀ àwọn máa appeal wọ́n ní kán lọ pa ni ó ní wọ́n ní kí wọ́n yẹgi fún mi fóun wọ́n ní kí wọ́n yẹgi fóun ṣètò owó tí ò sí mọ́ ni àbí tóògùn tí ò sí mọ́ àbí tipò tí ò sí mọ́ àwọn nǹkan tó gbójúlé náà nìyẹn owó oògùn àtipò ó ń bi ó ń bi lọ́yẹ̀ léèrè pé ẹnu adájọ́ òun sì gbà á ẹnu rẹ̀ sì gbà á ó sì ní kán rè yẹgi fóun ṣètò owó tí ò sí mọ́ kó mọ̀ pé condemn náà gbóhùn lọ wọ́n dẹ̀ fòdìdí ọdún mẹ́rin náà fi ṣe kéèsì ẹ̀kan tó padà pa from 1975 to 1979 ṣùgbọ́n ọdún mẹ́rin yẹn ntójú ẹ̀rí ní maximum prison Kirikiri kò lè kò lè ṣàdúrà kọ́ta òun ọ̀tá ẹ̀ kò lè ṣàdúrà kí wọ́n dúró prison kó tó di péjọba mú wọn lọ pa at last nígbà tí supreme court ẹ eh, tí appeal court ẹ tó lulẹ̀ tí supreme court náà lulẹ̀ tí ogbon ṣe ń àfàmù pé kan lọ pàṣẹ bẹ́ẹ̀ náà ṣẹ̀wá mú tán lọ pa òótọ́ lobìnrin yẹn sọ wípé wọn ò tí ì ní pa Adédoyin no wọn ò tí ì ní pa òótọ́ náà dẹ̀ ló sọ pé Nigeria justice system wọn ò fẹ́ execute anybody mọ́ àmọ́ṣẹ́ rí sà hmm. ní condemn cell ẹ ẹni tí ó pa wọ́n ti wà ń bẹ̀ o òun náà ni ìrònú àti ìnira of which mo mọ̀ pé láyé Adédoyin ò lè fara dárú ìnira tó máa rí ní condemn cell àti ìrònú tó máa bá pàdé ń bẹ̀ tó ráwọn condition ọbẹ̀ ò fanimorous kò fanimọ́ra bó ṣe ti wòye pé kò sí fanimorous inú dictionary <laughs> kò fanimọ́ra ẹ kò lè jẹun tóhùn kò ní sùn lásìkò tóhùn kò lè sùn kó tẹ́ lọ́rùn mọ́ ọ kó tó kó tó bá tẹ̀ máa wá gbà pé mo òun dólé oró lóṣèlú tó máa fírí òun kì í ṣọdún márùn-ún sígbà tá a wà yìí torí pé condemn criminal ni. this is my submission ẹni ẹ̀yin tí ẹ ń bẹ̀rù lórí nǹkan tádédọ̀yìn lórí bọ́yẹ convicted tóbìnrin yẹn sọ̀rọ̀ ẹ má bẹ̀rù kankan o ẹ má bẹ̀rù kankan lóòótọ́ ló jẹ́ pé kì í ṣèmi détìlì náà yà máa lọ pa àmọ́ n tó ń ṣẹlẹ̀ sí burú ju pé ọlọ́pàá o gbogbo ẹnu ni mo fi sọ in as much tó bá sì wà prison n tó ṣẹlẹ̀ sí o burú ju kan ọlọ́pàá lọ o ọlọ́run ṣeun kì í ṣe léwé ìrànná máa gbé wa ìdá kirikiri maximum tàbábẹ́kúta prison ìkànnù méjì ló máa wà condemn cell dẹ̀ ló máa wà tọ́ba náà gbé lọ sí ibi méjì náà náà lè gbé sí ní cell ní prison yard ìdá condemn cell tàbí single cell single cell kẹrẹ kò tiẹ̀ lè last ní single cell kò sí bẹ́ẹ̀dì single cell ilẹ̀lẹ̀ lásán ni ẹ́ ilẹ̀lẹ̀ là hmm, wọ́n ti ẹ̀jẹ̀ dán wọ́n ti ẹ̀jẹ̀ gbé lọ single cell kì í ṣe kì í ṣe condemn criminal tó tutù bẹ́ẹ̀ tó jẹ́ pé kéèsì ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni service ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni lọ́jà máa sáré gbé lọ single cell rárá ó sì kọ́kọ́ gbọ́dọ̀ taste condemn cell yẹn náà wọ́n á sì kọ́kọ́ fún ní entry síbẹ̀ náà yunifásitì tó wọ̀ nìyẹn university of condemn cell àfi kó kọ́kọ́ wọbẹ̀ náà kọ́ńtọ̀ ẹ̀ tó sọ pé àwọn fún privilege náà gbé lọ single cell single cell náà kẹ̀rì kò ní pẹ́ kú torí ìrònú bẹ àti ìbànújẹ́ bẹ òtí ẹ̀ ní òtí ẹ̀ yẹn ti ẹ̀ worst yẹn ti ẹ̀ worst so this is my own submission and eh, ntẹ́fẹ́ kí n sọ̀rọ̀ lé lórí mo ti sọ lè sá mo ti sọ lè mà don't be panic unnecessarily don't be discouraged don't be dejected with what that, that woman said professionally lòun fi sọ̀rọ̀ as a legal practitioner but èmi náà sọ̀rọ̀ professionally as a retired warder wípé prison administration is different from court administration n tó ṣẹlẹ̀ ní kóòtù lòun mọ̀ n tó ṣẹlẹ̀ lọ́gbẹ́ ẹ̀wọ̀n lèmi sọ yìí pé n tójú adédorí máa ti máa rí sìn wà láì kìí ṣe nǹkan tó rọrùn ṣé tẹ̀fọn tó fẹ́ jẹ nìka sọ ẹ rárá ẹ̀ ni bí ara òyìnbó ṣé tẹ̀fọn yẹn nìka sọ ni ah, àbí tó rú wọn lè gbé bẹ́ẹ̀ wọn lè gbé fáànù síbẹ̀ fún sí condemn cell ta ló fẹ́ fún ajá ní ṣù tó fẹ́ wọ̀ ẹ gbọ́ ẹ gbàgbé ẹ gbogbo ẹnu mi sọ Adédọ́yìn kò sínú gbádùn báyìí kò dẹ̀ ń ṣe ìsìn lọ́ máa dán máa dán máa tiẹ̀ fún lẹ́ní pardon ẹni kìíní kan kì í ṣe ìsìn at least kan tó ẹ̀ tó máa sọ̀rọ̀ ká ló mọ olóṣèlú wọn fẹ́ pardon fẹ́ ṣe anything fún